Hi everyone, my name is Ayo Mike. Welcome to Afri AfriTunes Week 93. This week is a season of celebration, like as you all know. Christmas is here and I'll be singing El Wagogo by Floroka. Stay tuned as you watch. Thank you. El Wagogo, El Wagogo, kérésìmesì ẹlúwagogo ẹlúwagogo ẹlúwagogo kérésìmesì ẹlúwagogo olùgbàlà dé o ẹlúwagogo. ẹlúwagogo ẹlúwagogo kérésìmesì ẹlúwagogo ẹlúwagogo ẹlúwagogo kérésìmesì ẹlúwagogo olùgbàlà dé o ẹlúwagogo. àwọn olùṣọ́ àgùntàn wọ́n ṣọ́ ẹran wọn ìmọ́lẹ̀ yìí wọ́n ká wọ́n ní kí ló dé o aṣọ olùgbàlà lábí olùgbàlà wá káàbọ̀. àwọn olùṣọ́ àgùntàn wọ́n ṣọ́ ẹran wọn ìmọ́lẹ̀ yìí wọ́n ká wọ́n ní kí aṣọ́lùgbàlà lábí olùgbàlà wa káàbọ̀. Ẹ fi ọpẹ́ fún bàbá bàbá ẹ fi ọpẹ́ fún ọmọ ọmọ ẹ fi ọpẹ́ fún ẹ̀mí mímọ́ olùgbàlà aráyé olùgbàlà. gogo Ẹlúwa gogo Kérésìmesì Ẹlúwa gogo Ẹlúwa gogo Olùgbàlà dé o eluagogo, gogo. Ẹlúwa gogo Ẹlúwa gogo Kérésìmesì Ẹlúwa gogo Ẹlúwa o Ẹlúwa Òde òde ọmọ ẹlẹ́. for watching. Bye bye.